ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express a ṣì wà lórí àkòrí wa tí mo ń sọ̀rọ̀ lé lórí kí ni mo sọ ṣówó nífẹ̀ẹ́ ṣé ìfẹ́ lówó mo ti yànnàná lórí ẹ̀ nípele tó kọjá ṣé abala tí wọ́n fẹ́ kàn sí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ pé kí ni àwọn ohun tí ó ń fà kí ni àwọn ohun kan tí kìíní ń fà èyí tó jẹ́ pé àwọn èèyàn ti gbé owó síwájú kó tó di pé ó kan ìfẹ́ mi ì ní ní àǹfààní láti lè mú gbogbo ẹ̀ délẹ̀ délẹ̀ ṣùgbọ́n màá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ lórí ẹ̀ ìkan wà tí olóyìnbó pè ní oppression ó wá di pé kí àwọn kí oníkálukú kan máa léra wọn ní eré kan tí ò tọ́ kò sí nǹkan tó ń lé wọn kò sóhun tó ń lé ṣùgbọ́n nítorí ẹni báyìí ó kàn mí lẹ́yìn torí pé mi ò lówó gẹ́gẹ́ bí ọkùnrin obìnrin kan fi ẹlẹ́yìn torí pé ò lówó ó wá wọ pé owó ìní dandandandandan mo gbọ́dọ̀ sáré mo gbọ́dọ̀ wá kan ó wá ní pé gbogbo ọ̀nà either legally or illegally ó lárí mọ́ àwọn kínní ó ń sọ àwọn ọmọkùnrin kan tó jẹ́ pé nǹkan tí kò yẹ kó ṣe wọ́n tẹnu wọ́n tojú wọn bọ̀ bí kínní bí oògùn ó ṣiṣe bí èyí táwọn olóyún èyí tí wọ́n gbé síta sí tán ní pé táwọn kan pè é ó ní pé yahoo yahoo èyí táwọn kan tiẹ̀ tún gbé síta sí tán wọ́n ṣàjọkòjọ́ bíi four one nine ó ṣáà ní pé òun gba ẹnìkan ìlágùn ẹnìkan owó ẹnìkan òun ló ń gbá tó fi ń ṣayé tiẹ̀ tó fi ń múnú ara ẹ̀dùn bẹ́ẹ̀ nítorí pé at all cost ó wù ú pé owó ìmú gbọ́dọ̀ wá jáde torí obìnrin kan fi mí lẹ̀ torí pé mi ò lówó ó wá wò ó pé ohunkóhun tó bá gbà òun la máa fún un bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayé kò sì rí bẹ́ẹ̀ wọ́n ní pé orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ àbí gẹ́gẹ́ bí ọmọbìnrin ọkùnrin tó fi ẹlẹ̀ torí pé o ò ṣe é rí tó o ò tí ì lówó àti túnra ṣe dáadáa ó wá wò ó pé èmi náà yóò gbogbo ọ̀nà owó yìí máa wá jáde àwọn obìnrin dẹ̀rẹ̀ nǹkan mélòó lọ́mọ̀ àti àti gbówó jáde gbogbo ẹ̀ kò tí ì kọjá ọ̀dọ̀ ọkùnrin náà á wá torí bẹ́ẹ̀ pé ah mo gbọ́dọ̀ lọ wá ọkùnrin olówó kan tí màá fẹ́ bẹ́ẹ̀ kò sì mọ́ tó fi pilẹ̀ owó ẹ̀ òun bí operation yìí ó ti wọnú ọkàn ẹ̀ tó jẹ́ pé kò mọ́ tẹ́ni fi pilẹ̀ owó ẹ̀ òun kan tó ń ṣàwà áfà ni pé òun náà gbọ́dọ̀ bá wọn lówó òun náà gbọ́dọ̀ bá wọn ní owó tán ní àbí èyí tí wọ́n tún pè ní intimidation pé òun pa ọkọ̀ tí ọkùnrin yìí ń gùn o kó ṣe pé ìwọ náà lọ́kọ̀ o olọ́kọ̀ tó rọra ń gùn ṣùgbọ́n bóyá rọra ń mánéèjì ẹ̀yẹ kò tí ì tẹ́ ẹ lọ́rùn tó bóyá ẹnìkan tó gba ìyàwó ẹ ó jẹ́yàn kan tó jẹ́ pé jíìpù ńlá kan lòún lò ó wá torí ẹ̀ ń pa ah, jíìpù ńlá tẹ́ni yín lò ń gbọ́dọ̀ wọ́nà bí mi náà ṣe máa lo jíìpù torí pé nǹkan tó fi gba ìyàwó mi lélẹ̀ èmi náà dẹ̀ fẹ́ fi gba ìyàwó ẹ lómi ó wá ń sa eré àsápajúdé bí àwọn míì sì ń pàdánù ẹ̀mí wọn lórí eré ìdíje àbójẹ́ bí obìnrin náà tó jẹ́ pé irú nǹkan báyìí náà ṣẹlẹ̀ sí ẹ pé ẹnìkan tí ò tó ẹ wọ́n gba ọkọ̀ lọ́wọ́ ẹ̀ torí pé kí ni torí pé ó sọ̀rọ̀ owó ihò tí ìdùn rí tó gbogbo ẹ̀ ó wá torí ẹ̀ ní pé àìrí náà gbọ́dọ̀ sá eré tèmi gbogbo ọ̀nà kí n náà lo fóònù tó bá ń lò kí n bá wọn lò bàtà tó bá ń wọ̀ kí n bá wọn wọ̀ aṣọ tó bá ń wọ̀ kò sì rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ èèyàn ń sá eré àsápajúdé torí tírú èèyàn bẹ́ẹ̀ wọn bá ṣọ́ra á jì sí kòtò gbẹ̀yìn gbẹ̀yìn ayé ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ohun tí kìíní ń fà nìyẹn má kó tó kan ìfẹ́ lẹ́yìn tẹ́sí wá gbọ́ tẹ́sí gbọ́rọ̀ ìlẹ́nu orin wo lẹ wá wò pé ká lọ gbọ́ sí ẹja lọ gbọ́ orin láti ẹnu Mr Coker wọ́n ní owó love me do something new ẹ oya owó love me do something new ah mo fẹ́ lọ màlẹ́ ẹ mo fẹ́ lọ ṣọmọ ah bẹ́ẹ̀ ni owó love me do something new ẹja lọ gbọ́ ẹ. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express kí ẹ wá mú láti àwọn ibi tí mo ti ń sọ̀rọ̀ bọ̀ gbogbo ohun tí mò ń sọ ṣẹ́rẹ́ àwọn kìíní ó máa ń fa àwọn ìbànújẹ́ ọkàn sí ara àwọn ẹnìkan tó jẹ́ pé ẹ mọ̀ ẹ kàn déédéé ní pé ẹ gbúrò àwọn kan fúngbà díẹ̀ kí ló ṣẹlẹ̀ torí ọkàn wọn ti pòrúru èyí tí àwọn olóyìnbó pè ní depression gbogbo kìíní ó ti mọ́kàn wọn lé ó rìn wọn mọ́lẹ̀ tó jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára yìí ṣàrí pé ẹ rí wọn dáadáa bó ṣe máa ń fi pictures wọn ẹ ń rí dáadáa mọ́ bí ti tẹ́lẹ̀ kí ló fà á ọkàn wọn ti pòrúru wọn ti wà depressed ṣé wàá rí nípa depression yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń tètè fa ìjàmbá fún àwọn ọ̀dọ́ ìsìn táwọn èèyàn kọbi ara sí bẹ́ẹ̀ ni ó máa ń tètè fa ìjàmbá fún wọn ṣùgbọ́n kí ni ọ̀nà àbáyọ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ọ̀rọ̀ ó ṣe depression kò ṣe depression torí ó ń wá lọ́nà oríṣiríṣi ṣùgbọ́n ibi tó ti pọ̀ sí jù ibi tó jọba sí jù tó jẹ́ pé ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ jù ọ̀rọ̀ depression yìí òun náà ni bíi ìbáṣepọ̀ ìfẹ́ àbí ọ̀rọ̀ ìfẹ́ torí téèyàn bá rò lọ rò bọ̀ á wo tó ti bẹ̀rẹ̀ á wo gbogbo ìlàkàkà ẹ̀ á wo gbogbo wàhálà gbogbo agbára tó ti fi sínú ọ̀rọ̀ ìfẹ́ yẹn tí gbogbo wa padà wá fi wó báyìí gbogbo ẹ̀ ló máa máa jẹ́ ló máa máa jẹ́ kí ni ọ̀nà àbáyọ tí ó wà nù ó ṣe depression lákọ̀ọ́kọ́ ẹni ẹ gbọ́dọ̀ wá ẹni tó lè bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ wá ẹni tó lè bá sọ̀rọ̀ torí ìyẹn ṣe kókó kó kọ́kọ́ wá ẹni tó máa bá yọ̀nàná ọ̀rọ̀ lé lórí kó sọ gbogbo ẹ̀dùn ọkàn tó bá fẹ́ tó bá fẹ́ kí ni kó sunkún sẹ́ni ẹ lọ́rùn torí tẹ́ni ẹ bá dá wà tó ń dá jókòó tó ń dá rò ó lè jẹ́ kó máa ro àwọn èròkérò kílé ayé sùn kó máa wò ó pé ah kò wá sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ mi kò sẹ́ni kankan tó ṣe gbá kò sẹ́ni kankan tó ṣàwò tó bá máa rò lọ rò bọ̀ ó lè wá padà lórí pé wò jẹ́ para mi bẹ́ẹ̀ ni bó ṣe rí kékeré yẹn Ah, àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń gbé sọ́kàn tọkọ̀ máa ń dárò tó bá ti dá wà àgàgà àwọn tó yẹ pọ̀ wọ́n tún ṣe bí ẹni jìn bẹ́ẹ̀ ẹni tí wọ́n dẹ̀ jọ níjà bí ọ̀rọ̀ ìfẹ́ ẹni ẹ̀ ò lè ẹni ẹ̀ lè má mọ̀ akọ̀dẹ̀dẹ̀ gbọ́n pé à ah, bóyá ẹni ẹni báyìí ó ṣaláìsí àbẹ́ ẹni báyìí wọn ò rí wọn tiẹ̀ mọ́bi tó gbà bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ẹni tí ó lè bá sọ̀rọ̀ kí ni ohun kejì tí mo tún lè sọ̀rọ̀ lé nǹkan tí ó yẹ kí irú èèyàn bẹ́ẹ̀ ṣe ni pé kó má ṣe dá wà kó má ṣe dá wà tó bá sì nífẹ̀ẹ́ mí ẹ̀ lóòótọ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ ara ẹ̀ kó má ṣe dá wà kó má ní pé òun wà kankan ṣe lóòrèkóòrè àbí tó bá rò pé òun dá ni kó lọ bá àwọn ọ̀rẹ́ ẹ̀ kọjọ wà kó ṣàmá rí pé àwọn nǹkan kan mú ọkàn ẹ̀ kúrò ní ibi tí kinní ẹ̀ ti ṣẹlẹ̀ kò ní jẹ́ kó rò mọ́ kò tẹ̀ ní jẹ́ kó ní ìrònú débẹ̀ ẹ̀ mọ́ débi pé àwọn máa rò pé kóun gbégbèsè báyìí àbí kóun gbégbèsè báyìí àbí kóun gbégbèsè báyìí tá a bá ní pé ká lọ wọnú àwọn àwọn newspaper oríṣiríṣi àbí ẹ̀rọ ayélujára oríṣiríṣi ohun la máa rí tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ tí depression yìí tó jẹ́ pé àwọn tó ṣokùnfà ikú àwọn ọ̀dọ́ ayé ìsìn òun nìyẹn bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ yìí mi wọ́n ti ní agbára láti lè máa ro nǹkan fúnra tó jẹ́ pé wọ́n máa padà pé ohun báyìí ni mo fẹ́ ṣe nítorí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ àwọn àgbàlagbà ló lè yànnàná ẹ̀ fún wọn ṣùgbọ́n nísìn kò sẹ́nikẹ́ni tó fẹ́ mọ́rọ̀ tọ àgbàlagbà mọ́ torí wọ́n rò bí i pé wọ́n ti dé ibi tó yẹ pé wọ́n ti lè dá ṣe nǹkan fúnra ara wọn wọ́n ti dé ibi tó jẹ́ pé wọ́n lè wọ́n lè gbégbèsè fúnra wọn tó mọ ìjàmbá tó lè padà mú wá. bẹ́ẹ̀ ni ohun tí mo ní àǹfààní láti sọ̀rọ̀ lé lórí nìyẹn lórí ó ṣe depression kò ṣe depression ìwọ tó bá rí pé o bára nínú ròpò báyìí tó mọ̀ pé ohun báyìí ń ṣe é ohun méjì tí mo ra sọ òun ni kò rí pé o múlò wá ẹni tó jẹ́ pé o lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa ń bẹ́ẹ̀ lómi ìṣẹ́ tó jẹ́ pé ẹnìkan lè dédé pèsè àsìkò yẹn tó bá pèsè àsìkò yẹn ẹ̀yin ẹ̀ máa ní àǹfààní àti sọ̀rọ̀ ṣùgbọ́n wáyàn tó lè bá sọ̀rọ̀ lé lórí tó bá lè rí yẹn ṣe rí pé o lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kó sáàrí pé nǹkan kan mọ́kàn ẹ̀ kúrò kó engage ara ẹ̀ kó máa wá nǹkan kan ṣe kó mọ́kàn ẹ̀ kúrò di ọ̀rọ̀ ó ṣe depression kó máa lọ gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ó máa máa padà kábàámọ̀ pé ah ká ní pé mo ti mọ̀ mi bá ti má ṣe irú nǹkan báyìí bẹ́ẹ̀ ni ohun tí mo ní láti sọ nìyẹn lẹ́yìn tá a ti wá gbọ́ ilé orin wo la fẹ́ lọ gbọ́ ẹ já lọ gbọ́ awẹ́lẹ́wà láti ẹni ṣẹ́nẹ́ ẹni tó kọrin mo like style ẹ̀ tó bá ní pé nínú eré orí ìtàgé ni ó dáa tó bá tún ní pé lórí ti orin ó tún dáa òun náà ni Gabriel Afọláyan ẹja lọ gbọ́ awẹ́lẹ́wà láti ẹnu Gabriel Afọláyan.